اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́ bá ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọn kọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yẹni yeke ilé kí o madu umaru nkọ́ni bí a ti ṣe lè ìdáhùn fúnni lẹ́kọ̀ọ́ ìdádí ìtìdáyé àti sànàwí iléeké wà lọ́jọ́ monday sí ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá sí iléeké láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ iléeké madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ iléeké tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. bisimilah alhamdulilah. والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد أقبل فون وبعد دوا أترويكياتي كفون أنبوى محمد صلى الله عليه وسلم كما مالوري رنكا كما باوا أرالي ري كما باوا ياوري كما باوا صحابة kí wọn bá gbogbo àwọn tí wọn bá ń tẹ̀lé ìlànà rẹ̀ pátápátá títí di ọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama a kí ẹ̀yin àti kíkí tó fi ń dáa jùlọ pẹ̀lú gbólóhùn ìsìláàmù pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu atukiyin sórí ètò yín ètò wa hadiyu nabi ìmọ̀nà nabi sallallahu alayhi wa sallam èyí tí ó ń detí ìgbọ́yín ní ìrọ̀lẹ́ yìí eléyìí tí ó tún wá jẹ́ àkọlé ìbánisọ̀rọ̀ wa tèní òun náà ni zakatul fitri ọmọdéru wa tí wọ́n bá wa yànnà náà àwọn ọ̀rọ̀ yìí láti gbà tí ramadan ti bẹ̀rẹ̀ tí tó fi débi tó dé yìí wọ́n ti wà ń kalẹ̀ láti lè yànnàná àwọn ọ̀rọ̀ yìí fún wa bí allah subhanahu wa ta'ala kò mọ́ ṣáà fi àhàn wọn lé náà àwọn náà ni fadilatu sheikh almudir abu mus'ab ibrahim bin salih oganija hafidhahullahu wara'a bismillah. alhamdulillahi wa kafa والصلاة والسلام على النبي المصطفى وعلى آله وصحابه وعلينا أجمعين ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tí ó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò adúpẹ́ fún aṣèké àti ìgẹ̀ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam àti abáwo a rí pé ramadan ti ń mú ẹnu bọ̀ wá sópin ti ń lọ ìparí báyìí nínú àwọn ojúṣe wa nínú oṣù ramadan òun náà ni ti a mọ̀ sí ọ̀rọ̀ zakatul fitr àbí ká ní sọ́dà kọ́tòlì fètè èyí tí àwa yorùbá mọ̀ sí jákà lọ́dọ̀ wa ẹ rí gbólóhùn yìí kí ló dé tá a fi sọ ní sọ́dà kọ́tòlì fètè àwọn afáàjọ yìí wá pé aṣọ gbólóhùn yìí aṣọ gbólóhùn yìí ní zakatul fitiri lè hànà ha tẹ́jìbò bil fitir min ramadan nítorí pé sàkáyìí di tó di ọ̀ràn èèyàn pẹ̀lú pé a sí inú àparí ààwẹ̀ wa nínú oṣù Ramadan ẹ wá rí zakatul fitiri yìí nínú àwọn àgbọ́yé èyí tó yẹ ká gbọ́yé lábẹ́ rẹ̀ òun ni pé gbogbo wa gbọ́dọ̀ mọ̀ pé kò ní ìbáṣepọ̀ mọ́ ọ̀rọ̀ owó wa bó ṣe lè kọ́ ṣe owó ni ọlọ́run ní ayọ̀ kìí dẹ̀ ṣe pé fẹ́ fi fọ owó mọ́ ni. nínú ẹ̀ kan ni tó ṣe pé èèyàn máa fi ń fọ ẹ̀mí mọ́ èèyàn sì máa fi ń fọ ara èèyàn mọ́ lọ́lọ́run ọba fi ní pé kayọ́ kìí ṣe téèyàn fi ń fọ owó mọ́ ó sì lè kọ́ mọ́ nínú àwọn tó yẹ ká gbọ́yé nínú táǹpẹ́ ní zakatul fitr òun ni ìdájọ́ rẹ̀ ipò wo ni islam tó sí zakatul fitr yìí ó rinlẹ̀ pé gbogbo nínú ẹ̀sìn islam ó rinlẹ̀ pé ọ̀ràn èèyàn ni lérí gbogbo mùsùlùmí pátápátá fún ẹgbà wa ọ̀rọ̀ tí àfọ àwọn abdullahi ọmọ umaru gbà wá ó ní anabiwa muhammad sallallahu alayhi wa sallam fọ́rọ̀dọ̀ sọ́dàkọ̀tàlì fitiri min ramadan sọ an min tamurin ó ní anabiwa muhammad ó ṣe sàkátòlì fitiri yìí ó ṣe lọ́rùn ẹ̀yàn níbi ká máa yọ òdìdí sọ́ọ̀ kan ìtàn pè ní sọ́ọ̀ òun ni múdù mẹ́rin ó ní a máa yọ́ látara làbídùn gbígbẹ anabi wa ṣe lọ́ràn yàn yìí alẹ́lẹ́ abudi lérí ẹrú walhur àti ọmọlúàbí wàdàkàrí walhunta wàsọ̀rẹ́ walkabir minal musulmi bákan náà ó jẹ́ ọ̀ràn yàn fọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà nínú àwọn mùsùlùmí sakatul fitiri tá a pè ní ọ̀ràn yàn yìí tá a sì ní àwọn tí ọjọ́ ranyàn lélẹ́rí àwọn náà ni àwọn tá a kàkalẹ̀ yìí àtọmọdé àtàgbàlagbà gbogbo wọn wọ́n láǹfààní àti yosakato fètè torí pé ọ̀ranyàn ni fún gbogbo wa lára àwọn àgbọ́yé èyí tí ó yẹ ká tó gbọ́yé lábẹ́ zakato fètè òun ni pé zaka yìí a ní wọ́n máa yọ fún àwọn ọmọ kékeré ó wà nínú ọ̀rọ̀ pé ìkànnú àwọn sọ̀hábà tá a sí Uthman ó jẹ́ òye wa pé ọlẹ̀ ẹnu ọmọ ẹnu ọmọ tí ń bẹ nínú ìyá rẹ̀ tí wọn ò tí ì bí sáyé tó ti pé ọmọ oṣù mẹ́rin àbólé ní oṣù mẹ́rin a lè yọ sàkáàtò lè fitiri fóun náà torí pé ọlọ́run ọba ti fẹ́ ẹ̀mí sí i la ló fi jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ pé ọmọ kékeré ní ká yọ ọ́ fún ọmọ tí wọ́n bí lóòjọ́ gan-an a yọ ọ́ fún nígbà tá a bá ti gbọ́ ọ yé pé sàkáàtò lè fitiri èèyàn máa yọ ọ́ fún ọlẹ̀ ẹnu ìyẹn ni pé ọmọ tó ṣe pé ó ti kọjú oṣù mẹ́rin nínú ìyá rẹ̀ ayọ̀ sàkátòlè ayọ̀ sàkátòlè fitiri fún nínú tọ́yọ̀ ká tó gbọ́ yíta àti sọ fún wa òun náà ni pé ayọ̀ fún ẹrú dandan ni fún ọ̀gá tó ní ẹrú lábẹ́ kọyọ sàkátòlè fitiri fún ẹni tí ń bẹ lábẹ́ rẹ̀ nínú àwọn tọ́yọ̀ ká tó gbọ́ yí lábẹ́ eléyìí náà òun ni pé ọmọ ọ̀dọ́ wa èyí tí ń gbọ́dọ̀ wa house girl yìí wa ni house boy yìí wa ni tó ṣe pé àwa là ń tọ́jú rẹ̀ àwa là ń fún ní jíjẹ múmu agbọ̀rọ̀ yọ zakatul fitiri agbọ̀rọ̀ yọ fún. sakata ń sọ yìí ó ní mọ̀jẹ̀mú tó dé inú àwọn mọ̀jẹ̀mú tó dé ni pé gbogbo ẹni tí ọba yọ sakata àgbà saka yìí lọ́wọ́ rẹ̀ tá à ń pè ní jáka yìí ọgbọ̀rọ̀ jẹni tó ní ìsìláàmù lọ́wọ́ ìyẹn ni pé tí ìsìláàmù ń bẹ lára rẹ̀ torí ìdí eléyìí ló fi jẹ́ sí pé ní saka yìí fala tẹ́jìbọ̀ alẹ́ káàfèrè kì í sọ̀nà yẹn fún gèfèrè ẹni tó bá jẹ́ gèfèrí kò lè yọ sàkátù fìtìrì ló fi jásí pé nítorí ẹni bẹ́ẹ̀ bá yọ ànígbà lọ́wọ́ rẹ̀ bákan náà mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì tó di sàkáyì wòjòdó máa yá dolomin ẹni tí ó yọ sàkátù fìtìrì ọ gbọ́dọ̀ rí n tó lékún nínú oúnjẹ tó fẹ́ jẹ lóòjọ́ ìyẹn ni pé ẹni tí ó yọ sàkátù fìtìrì ọ gbọ́dọ̀ níkàápa oúnjẹ tó fẹ́ jẹ lálẹ́ ọjọ́ ọdún àti ọ̀sán ọjọ́ ọdún in tó bá ní kápá nǹkan yìí tó bá wá lékún lérí eléyìí yóò ṣàkánbẹ̀ bákan náà ẹni tó ṣe pé ọlọ́mọ nílé oníyàwó ńlé tó fẹ́ yọ ṣàká fún wọn in tí ó ní lọ́wọ́ ọgbọ̀rọ̀ jásí pé ní ó jẹ́ ní tí ó tó ó jẹ àtàwọn aráalé rẹ̀ àtàwọn tó ṣe pé ìnáwó lé wọn lérí ó di dandan fún un tó bá ti láwọn nǹkan yìí lọ́dọ̀ in tó bá ti wá lékún nínú rẹ̀ yóò yọ ṣàká nínú rẹ̀ lápèjúwe èèyàn bẹnu léèyàn jẹ́yàn mẹ́ta àwa nira ṣe dìríkà bíi márùn nínú ilé àwa márààrún yìí bàbá tó ní dìríkà márùn nínú ilé yìí èèyàn mẹ́tẹ̀ẹ̀ta ti ń bẹ nínú ilé àbí èèyàn márààrún ti ń bẹ nínú ilé nínú ráìsì dìríkà márùn kọ́ ẹbí dìríkà mẹ́ta ni wọ́n lè jẹ ní gbogbo ọjọ́ alẹ́ ọjọ́ ọdún àti ọ̀sán ọjọ́ ọdún tá a bá ń sọ̀rọ̀ nípa alẹ́ ọjọ́ ọdún alẹ́ ọdún kọ̀ọ̀la òun là á máa gbà lálẹ́ ọjọ́ ọdún torí pé òun gangan lòru tí ń máa síwájú ọ̀sán nínú ìsìláàmù àkọ́kọ́ máa ka òru ká ka ọ̀sán ni alẹ́ ọjọ́ ọdún a ní ta fẹ́ jẹ lálẹ́ ọjọ́ yẹn bákan náà láàárọ̀ ọjọ́ ọdún tó fi de ìrọ̀lẹ́ ọjọ́ ọdún ta fẹ́ jẹ kálá bá wà lè jẹ mẹ́ta nínú márùn ń bẹ nínú ilé bóyá kò ju mẹ́ta lọ àbí kò ju márùn lọ ká ní la lè jẹ nínú ìdíríkà méjì tó kù agbọ̀rọ̀ yọ̀sàká nínú rẹ̀ agbọ̀rọ̀ yọ̀sàká tó lè fitiri nínú rẹ̀ nítorí pé nta níní kápọ́ níjọ́ náà lọ́hùn ó ti lékún ju dèédé nta lè jẹ́ lọ́jọ́ yẹn lọ àwa náà a jẹ́ kan nínú olówó níwọ̀nba lásìkò yẹn gẹ́gẹ́ bí ọlọ́run bá sì gbé kalẹ̀ yóò wá yọ dèédéka méjì yìí ìwọ̀nba tó bá ká kò bá jẹ́ pé dèdé èèyàn kan ni dèédéka méjì yìí bá ká dèdé èèyàn kan náà ni ó fi yọ ntọ́lọ́ ní ọlágbára mánu a jẹ́ pé kò lágbára láti yọ tàwọn yòókù nítorí pé kò lágbára ju dìríkà méjì yẹn lọ fún èèyàn kan nínú wọn àmọ́ tó bá láǹfààní àti tún ní sí àti tún yọ fún àbí wọ́n yọ fún un ni ẹnìkan yọ fún un ni in tí wọ́n yọ fún un yìí náà ó lè fi yọ fẹ́ lòmíì kò sí tó takò ó torí gbogbo ọ̀ tán bá yọ sàká fún ọ àní wọ́n yọ fún ọ ni wọn náà ò ní yọ tán bá ti yọ fún ọ tí wọ́n ti fún ọ ti di tiẹ̀ náà nù ọláǹfààní àti yọ nǹkan yìí kọ yọ fún ẹlòmíì nínú àwọn àlàyé èyí tó yẹ kí a tún ṣe fúnra wa òun ni pé ìdíwò lọ́lọ́run ọba ló fi ṣàká yìí ní ọ̀ràn èèyàn lé wa lẹ́rí ọyẹ ká mọ̀ dín yẹn bá a bá sì mọ èèyàn ò ní ká mọ̀ yàn àmọ́ a gbọ́dọ̀ mọ ìdí yẹn ká lè mọ ntí ọlọ́run ọba subahana wàtálà tó fẹ́ yọ jáde látara tó fi ní ṣàká ìjọ ọ̀ràn èèyàn fún wa tọlọ́jọ́ ọ̀ràn èèyàn fọmọdé ọdọ ìrìn fàgbàlagbà ọjẹ́ ẹ̀fọ́ ó sì jẹ́ fún ẹni tó ṣe wíkẹ́ni ẹni tó jẹ́ ọmọlúwàbí alákọ̀ọ́kọ́ ni pé tẹ̀tìhìrù sọ́hìm mímọ àṣà àyànkú nàkọdùwọkọ àfihì fi síyàmì òun náà ní ká fi mọ aláwẹ̀ tó gbàwẹ̀ ẹni tó gbàwẹ̀ ká fi sàkáyì ká fi mọ níbi àwọn nǹkan tó ṣe pé ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ sẹ́ni yìí níbi àwẹ̀ tó gbà mina lagwi wa rọf nínú àwọn ọ̀rọ̀ sọkúsọ àtàwọn ìwàkiwà bákan náà ìgìnnáhùn lè fukọ̀ráhì wàlìmọ̀sákì ní ànisọ̀álì fi ìyá omi lè ẹ̀ẹ́dì ká rí i pé arọ àwọn aláìní lọ́rọ̀ kò níbi kí wọ́n máa tọrọ jẹ lọ́jọ́ ọdún ká sì fi ìdùnnú wọnú ọkàn wọn ní ọjọ́ ọdún yìí lára tí ìsìláàmù tó fi ní káyọ̀ síkẹ́ni ni. ó nílẹ̀ nínú àdìsá anábì wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe wà nínú ẹgbẹ́ wa àfọwọ́ àwọn abdullahi abbas ó ní anábì sọ pé ó ní anábì wa muhammad sallallahu alayhi wa sallam fárọ̀dọ̀ zakat alfitiri طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين ó ní ànábì sọ sàkátù fitiri ó ṣe lọ́nà yẹn kó máa jẹ́ ntí ọmọ máa láwẹ̀ kó o níbi ọ̀rọ̀ sọkúsọ ìwàkiwà ìṣekúṣe kó sì máa jẹ́ oúnjẹ fún gbogbo àwọn tí wọn ò ní lọ́wọ́ eléyìí ni àwọn ìdí èyí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó torí ẹ̀ ṣe zakatu fitiri tó torí ẹ̀ ṣe ní ọ̀nà yẹn fún wa nínú àwọn ìdí òun ni pé fíhà ìdíhàrú ṣokòrè ní ìmọ̀tìláyà alẹ́lẹ́ abudi bí ìtìmẹ́mi síyámi ṣáàrí ramadan wá kíyàmì òun ni pé ìyẹn tún láǹfààní láti rí ní abẹ́ pé ìyẹn zakatul fitiri láti ṣe àfihàn ìdúpẹ́ oore tọ́lọ́wọ́n ọba ṣe fún wa nípa pé arí rọ̀mọ̀dánà bẹ̀rẹ̀ nírọ̀rùn a sì parí rẹ̀ nírọ̀rùn a tún rí àwọn ìrún wa kí nínú ẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ àti àwọn iṣẹ́ olóore èyí tí ọlọ́wọ́n ọba subahana wa ta'ala tó ṣe nírọ̀rùn fún wa nínú oṣù yẹn a dúpọ̀ oore ni fún ọlọ́wọ́n ọba a sì ń ṣàfihàn pé ọlọ́wọ́n ọba o kò sí kíní ìfún wa nírọ̀rùn èmi náà dúpẹ́ fún ọ mo fi eléyìí sàrà tá a bá wa yọ sàkáàtò lè fìtìrì ó ní n tá a máa yọ ó lòdìwọ̀n tí sẹ̀ríà béèrè lọ́dọ̀ wa ó lòdìwọ̀n tó fẹ́ ká yọ àti pé nínú àwọn nǹkan wo láti yọ sàkátòlì fitiri aláàkọ́ ni pé alwajibu fi zakatil fitiri sọ̀ọ́n mingaalibi kóòtì alẹ́lẹ́ bálàdé ẹni tí ó bá yọ sàkátòlì fitiri yóò yọ òdìdí sọ́ọ̀ kan sọ́ọ̀hù kan sọ fúnra wa lẹ́ẹ̀kan pé múdù mẹ́rin ní bẹ́ẹ̀ nù rẹ̀ bẹ́ẹ̀ bá ní múdù anabi wa muhammad sallallahu alayhi wa sallam òṣùwọ̀n tá anabi máa fi yọ nǹkan tá à ń pè ní múdù mẹ́rin rẹ̀ láyọ̀ tá a bá ní àǹfààní àti rí múdù yìí tá a bá yọ odidi agolo mílìkì mẹ́rìnlá ọmọ ṣe déédéé múdù mẹ́rin tá a bá ṣe eléyìí a wàá yọ nínú èyí tó borí jù nínú oúnjẹ tá à ń jẹ nínú ìlú wa nínú àwọn oúnjẹ tó borí jù nínú ìnáwó wa lónìí tá a lè yọ sàkáàtò lè fìtìrì nínú ẹ̀ àti mọ̀ kí múdù mẹ́rin láyọ̀ fún èèyàn kọ̀ọ̀kan bí èèyàn bá jẹ́yàn márùn-ún nulẹ̀ àbí èèyàn jẹ́yàn mẹ́wàá yọ yọ múdù mẹ́rin mẹ́rin fún orí kọ̀ọ̀kan átà tó fi dédé ọ̀rẹ́ lẹ́nu èyí tó ti kọjá ọmọ oṣù mẹ́rin tá a bá wá fẹ́ yọ nínú àwọn oúnjẹ tá a mọ̀ káwọn èèyàn bùkátà sí jù láwùjọ wa inú ẹ̀ láti yọ bí ká nu rice eléyìí lóúnjẹ táwọn èèyàn bùkátà sí jù láwùjọ wa bí ká yọ nínú ẹ̀wà bí ká yọ nínú gàrí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ àwọn èèyàn lónìí àwọn èèyàn á máa ṣe mistake àwọn kan lónìí tí wọ́n máa fi ń yọ òun lọ́ka bàbà àgbàdo a lè fọ́ka bàbà àtàgbàdo yọ lónìí torí pé kò ní rọrùn fún ẹni tẹ́ ẹ bá fún lọ́ka bàbà àti àtàgbàdo kó rí jẹ láàárọ̀ ọjọ́ ọdún torí pé yóò ní bọ́kárà kọ́ ẹsẹ̀ lọ lọ ó sì lè má rówó tí ó fi lọ yóò ní bùkátà sí pé kọ́ ẹ̀sẹ̀ sàwọn pósẹ́sì kan lérí rẹ̀ tó jẹ́ pé ó lè mọ́ rọrùn fún un àmọ́ tá a bá gbé ráìsì fún ó yẹ kọ́dọ̀ asomi kọ́dà tó bá ti rí yọ yóò rí jẹ tá a bá gbé wà fún ó rọrùn kọ́dọ̀ asomi kó ṣe kíni kó sè é kó fi yọ sí kó rí jẹ kóun náà dẹni tó ṣe pé kíni tí yóò yọ bámbámú ní àárọ̀ ọjọ́ ọdún bákan náà bá a bá kàrí fún yẹn tá a bá fi yọ jákà fún yóò rọrùn kẹ́ni yóò dà sómi kóun náà rí nǹkan jẹ sínú ara rẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ọjọ́ báyìí tá a mọ̀ pé nínú àwọn tó borí nínú oúnjẹ wa láwùjọ yìí àmẹ́yìn tí ń yọ ọkà bàbà àbẹ́yìn tí ń yọ jéró àbẹ́yìn tí ń yọ nǹkan mìíràn tó yẹ pé kò rọrùn láti sáré jẹ láàárọ̀ kùtùkùtù lọ́jọ́ ọdún àbí lálẹ́ ọjọ́ ọdún irú àwọn nǹkan yìí ká má fi yọ jáka wa àwọn nǹkan tá a mọ̀ pé yóò wúlò dàrẹ́ẹ̀tì kí èèyàn ó tára rí jẹ lójú ẹsẹ̀ irú àwọn nǹkan yìí lèèyàn máa fi ń yọ jáka bákan náà nínú àwọn nǹkan tó yẹ ká gbọ́ yé kò sí tó burú kárí ẹnìkan kọ́ yọ zakato lè fitiri rẹ̀ kọ́ yọ fún jẹ̀mọ́ bóyá àwọn jẹ̀mọ́ mọ́sálásí kan ni kọ́ yọ fún wọn bóyá àwọn jẹ̀mọ́ ẹgbẹ́ kan ni kọ́ yọ fún wọn pé sàká mi lélẹ́yìí kó gbogbo jẹ̀mọ́ yẹn yọ̀jọ̀ pin bóyá àwọn sítúdẹ̀ǹtì ọmọ ọmọ ilé ẹ̀kọ́ kan ni bóyá ọmọ ilé ìwé kan ni wọ́n kóra wọn jọ síbi kan ni àbọ̀ ilé kíkan náà kóra wọn jọ síbi kan ni kíyàn gbé sàkáàtò lè fi tèrè tèèyàn nìkan kó gbé fún wọn kò sì tó burú bẹ́ẹ̀ nú ẹ̀sìn wa bákan náà kò sì tí ń tó burú kí gbogbo jàmá mọ́sálásí kan kí wọ́n lọ yọ fún ẹnìkan nínú ẹni tó màkítá ni kò sì tó burú bẹ́ẹ̀ eléyìí ò sì sọ dandan fún wa kọjá sí pé ní tá a bá yọ sàká wa ẹni tá a ti rí pé wọ́n ti yọ sàká fún rọpẹtẹ àbá ẹni tá a rí pé tán bá yọ sàká yẹn fún kò ní gbé lọ fáwọn èèyàn torí pé lónìí yìí náà àwọn ìmáàmù mọ́sálásí ọ̀dà kákó sàká lọ sọ́dọ̀ wọn ọ̀dà àkàkọ̀sàkà lọ sọ́dọ̀ wọn àmójúṣe wọn ni pé káwọn náà kó sàkà yẹn kí wọ́n jó dọ́dọ̀ àwọn mùsùlùmí kí ṣe pé káwọn wá sọ̀rọ̀ sínú ilé kọ́ mọ wá jẹ lọ oṣù kan oṣù méjì lẹ́yìn rọ̀mọ̀dánà eléyìí kò sí nínú ẹ̀kọ́ bó ṣe lè kọ́ mọ tá a bá wá rírọ àwọn mọ́mú tọ́jú kí wọ́n sọ̀rọ̀ sínú ilé báyìí ni kì í ṣe dandan ká yọ fún wọn ká gbé lọ fẹ́ lòmíì tá nínú àwọn tálíkà àǹfààní tá a fi yan fáwọn ìmáàmù náà ni pé àwọn láǹfààní àti mọ àwọn jàmá tí wọn ò lówó lọ́wọ́ àwọn jàmá tí wọn ò rí sí tọ́lọ́wọ̀n òbùkún àwọn ọ̀dà àwọn ọmọ mọ́ṣáláṣí ni wọ́n fi gbé fún wọn àmọ́ lónìí àdáwò tá a rí ni pé àwọn àfáà lónìí tó bá gbàjọ sínú ilé àwọn márùn náà tó bá gbàjọ sínú ilé wọn ò ní pin jáde àwọn náà ìyàwó wọn náà wà á mu bó ṣe lè kọ́ mọ́ bákan náà nú àwọn àkíyèsí èyí tó yẹ ká ní lábẹ́ ọ̀rọ̀ yìí kò tọ́ láti láàfẹ́ yọ sàká yìí ká wá láàfẹ́ sọ sàdáká yìí dowó ká láàfẹ́ sọ dowó pé owó láàfin yọ kéèyàn wá lọ sírò dédé múdù mẹ́rin èyí tó ṣe dédé ráìsì káwa ní múdù mẹ́rin dédé ráìsì lónìí o eh, tábà máa yọ agolo mílìkì mẹ́rin lánú ẹ̀ yọ ọmọ ṣe dédé owó báyìí wọ́n tó bá fẹ́ fowó yọ olè fowó yọ irú eléyìí ò sínú àgbọ́yé tí ànábì wa muhammad tó mú wa fún wa ṣàkó owó ń bẹ lọ́tọ̀ ṣàkó owó ń bẹ lọ́tọ̀ eléyìí ọ̀ràn yẹn tó yẹ pé pẹ̀lú ògùn tọ́lọ́wọ́n ọba a máa gbàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lérí eléyìí lọ́la nípa tá à ń pè ní ṣàkó owó ṣàkó owó wà lọ́tọ̀ eléyìí ọlọ́wọ́n ọba gbé kalẹ̀ pé oúnjẹ ni kẹ́ ẹ fi yọ́ ni oúnjẹ ni kẹ́ ẹ fi yọ́ ẹ sì nínú àdìsí ta kàlẹ́ kan ìgbà tí afa àwa tó gba àdìsí yẹn wọ́n ní ànábì ni wà masakin kọ́mọ oúnjẹ fún wọn ni torí ẹ̀ a gbọ́dọ̀ fi owó yọ a gbọ́dọ̀ sọ pé owó la fẹ́ fi yọ́ bó ṣẹlẹ̀ òkọ́ mọ́ bí ìsàká eléyìí ṣe wà tọ́jẹ́ tó ń jẹ bẹ́ẹ̀ náà làwọn làwọn ṣàká mi náà yàtọ̀ sí towó bí ìsàká àwọn àwọn nǹkan tọ́jẹ́ ẹranko ìsìláàmù gbé yẹn náà kalẹ̀ fún wa káwa ní ṣàká nǹkan tọ́jẹ́ ẹranko yìí ká lówó la fi yọ ẹ̀rí pa lè ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ọlọ́run ọba yín ẹ̀ lè kọ́ lẹ́sìn ntọ́lọ́run bá bá gbé kalẹ̀ fún yín òun náà ní kẹ́ fi ṣe ẹ̀sìn fún ọlọ́run ọba subahánahu wàtàhálà torí ẹ̀ ni pé púpọ̀ wa tá à ń fowó yọ sàkátù lìfítìrì lónìí àti tàpá sí ìlànà tí ànábì wa Muhammad tí ó mú wa tó mú wa fún wa nínú àwọn nǹkan tó yẹ ká tó ṣàlàyé fúnra wa àsìkò wo ni sàká yìí di ọ̀ràn yẹn fún wa láti yọ zakata ń sọ yìí tajibu zakatu lifitiri bi gorobi shamsi mi laylatil eid zakatu lifitiri di ọ̀ràn yẹn fún gbogbo mùsùlùmí láti yọ nígbà tóòrùn bá ti wọ̀ ní òru ọjọ́ ọdún kọ̀la la yọ sàká yìí nítorí pé àsìkò yìí ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam ló gbé kalẹ̀ fún wa pé ká máa yọ tá a bá wá ń sọ̀rọ̀ lérí àsìkò tọ́yẹ káyọ̀ sàkátò lè fitiri yìí alásìkò kan tó jásí pé àsìkò fọ̀déèlà ni àsìkò àdáàwò ni a sì lásìkò tó jásí pé ní àsìkò jàwáàsù ni àsìkò fọ̀dílà ní òru ọdún kọ̀la yìí òru ọdún kọ̀la àsìkò tó dáa jù tí islam fẹ́ ká máa yọ nìyẹn lọ́dún kọ̀la ká ti lọ yọ tí ó fi di àárọ̀ ọjọ́ ọdún síwájú kí wọ́n tó ké kí wọ́n tó ké irun nítorí pé eléyìí rẹ̀ nínú àdéṣì tí a fà wà abdullahi ọmọ umaru gbà wá pé anna nabiya sallallahu alayhi wa sallam amara bi zakat al-fitr qabla khuruj an-nas ila as-salat anabi pàṣẹ pé ká yọ zakat al síwájú káwọn èèyàn tó jáde lọ kí irun éèdì ní ọjọ́ ọdún ló fi pé ní gbogbo àwa tá a bá yọ sàká wa a ní láti gbìyànjú ká yọ ọ́ láti alẹ́ ọdún kọ̀la a tún wá ní àsìkò míì tá a pè ní wákìtò lè jawas àsìkò tó tọ́ láti yọ sàká ní inú rẹ̀ tó ṣe pé tá a bá yọ sàká sàká tó lè fìtìlì lásìkò yìí kò sí ẹ̀sẹ̀ fún wa bí ó ṣẹlẹ̀ ò kọ́ mọ́ àsìkò yìí náà ni fọwọ́ kọ́bùlálẹ̀ ẹ̀yìn dìbì yẹ omi àwòyà omi òun ni ká yọ àṣìká yọ sàkátù fitiri síwájú ọjọ́ ọdún bọ́yọ́jọ́ kan síwájú àbọ́jọ́ méjì síwájú àlèṣeléyìí kọ́mọ́jù báyìí lọ kí nìdí tá a fi la àlèṣeléyìí ni pé a rí nú àwọn sọ̀hábà rìdíwánu láàyè àlẹ́yìn àjùmáyìn tí wọ́n ṣerú eléyìí gẹ́gẹ́ bí abdullahi ọmọ umar bó ṣe ṣe àtẹlómìn nínú àwọn sọ̀hábà tá a bá sì gbàgbé a rí pa sọ fún wa pé ìmọ̀nà àwọn sọ̀hábà ní téèyàn máa ń tẹ̀lé náà ni nítorí pé lára àmọ̀nà tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó kì wá sákèésí rẹ̀ ni pé ẹ gbọ́dọ̀ tẹ̀lé lópin ìgbà tí ìmọ̀nà sàwábà yẹn ọba ti tako ìmọ̀nà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam torí ìdí ẹlẹ́yìí ọ̀nà tá a gbà tá a fi yọ tá a fi yọ sàkálẹ̀ lẹ́yìn nínú àwọn tó yẹ ká wá gbọ́yé lábẹ́ eléyìí kò tọ́ fún gbogbo mùsùlùmí kó wá lọ́sàkátò lè fẹ́tìrì àwọn èèyàn lónìí tó pé ẹ̀yìndì gangan ni wọ́n ti máa lọ gbé fún ìmáàmù kò dáa tó torí tó bá lọ gbé fún ìmáàmù ní ẹ̀yìndì kò ní láǹfààní àti dọ́dọ̀ àwọn tó yẹ kó dé kò ní láǹfààní àti dọ́dọ̀ àwọn tó yẹ kó dé kó tó di pé àsìkò kó tó di pé wọ́n kí ìran sọ̀lá tó lẹ́yìn ló fi jásí pé ní agbọ́dọ̀ gbìyànjú ká ti gbé dọ́dọ̀ ẹni tó jẹ́ ìmáàmù àbẹ́ni tá a rí pa agbẹ́gbẹ́ fún síwájú kó tó lọ kí ìrun eid bó ṣẹlẹ̀ kọ́ mọ́ ká ti gbìyànjú eléyìí àyàfi tó bá jásí pé ní ní ọ́ndà pé dọ̀rọ̀ orí ti ṣẹlẹ̀ làrọ̀ orí ti ṣẹlẹ̀ àrọ́gbọ́n dámọ́ bóyá ọ̀nà wa jìnnà gan àṣìrẹ́ni tá a gbé e fún bí àwọn tí wọ́n ń gbàdúgbò olówó tí wọ́n ò ní rèèyàn ládùúgbò wọn kó wájá sí pé ní kó tó débi tí ìmáàmù wà àsìkò yìdì ti tó ó wá bá ìmáàmù ní yìdì tó bá ṣe irú eléyìí nígbà tó já sí pé ní kò rọ́gbọ́n dá sí imá ni irú eléyìí a ní mú sí torí pé kò rí iṣẹ́jú bó ṣe ṣe yẹn lọ. àwa ní kọ̀tọ́ fún wa láti lọ sakatul fitiri yìí láti lọ lára di ẹ̀yìn eid nítorí gbogbo ẹni tó bá lọ lára di ẹ̀yìn héèdì irú ẹni bẹ́ẹ̀ àní kà ní sàkáàtò lè fitiri fún bó tiẹ̀ já sí pé ní tó ṣe èyí náà ọ gbọ́dọ̀ ṣe é nítorí pé sàkáàtò lè fitiri téèyàn bá yọ lásìkò rẹ̀ kò túmọ̀ sí pé ó ti bọ́ fún wa o kò bọ́ fún wa o ọ̀yọ́ náà ni gbogbo ọwọ́ tó láǹfààní àti yọ lásìkò tó yẹ kó yọ tó bá dẹ̀yìn àsìkò yẹn náà ọ̀yọ́ ni àmọ́ kọ́ mọ̀ pé o ò ní gba aláàdá sàkáàtò lè fitiri bó ṣe kọ́ gbà àmọ́ dandan ni fún ọkọ̀ ọyọ́kọ̀ nínú dúkìá rẹ̀ torí pé ànábì sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ nípa pé gbogbo ẹni tó bá yọ sàkáàtò fitiri gẹ́gẹ́ bó ṣe rinlẹ̀ nínú àdìsí àfáwa abu orira àti ibn majah nínú àdìsí àfáwa abdullahi abbas anabi ni mani adaha kọbula sọlaat ẹnikẹ́ni tó bá yọ sakato lè fitiri síwájú kótó nípa kírun fàyíyà zakato makobola sakayi la gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run ó gbà lọ́wọ́ rẹ̀ wọ́n mani adaha bada sọlaat ẹni tó bá wà lọ yọ lẹ́yìn sọ̀láàtù tó kírun ìdì tán fàyíyà sọ́dàkọ́tún mìíràn sọ́dàkọ́t irú ẹni yìí sàárà ló ṣe nínú àwọn sàárà tí èèyàn máa ń ṣe. ó lè wá ṣẹlẹ̀ fún yẹn kọ́ mọ̀mọ̀ pé ò ọjọ́ ìdì ni kọ́ ìgbà tí ilẹ̀ mọ́ tán lẹ́yìn ìgbà tí ilẹ̀ mọ́ tán tí ọjọ́ ti lọ ló tó mọ̀ pé ọjọ́ yẹn ọjọ́ ìdì ni ṣerú ẹni báyìí náà ṣáàkàrò ẹni bẹ́ẹ̀ sẹ́ni tó já sí pé ní ṣàkà rẹ̀ tó padà yọ lẹ́yìn ìgbà yìí ọkàn jẹ́ sàárà lásán ni àníkà síbẹ̀ nítorí pé ẹniwé ẹni yìí ti ní excuse lọ́dọ̀ ọlọ́run ọba subahánahu wàtàhálà excuse wo ló ní excuse pé kọ̀ọ̀mọ̀ àìmọ̀sí nínú ẹ̀sìn wa àkínfín búyàn àkínfín búyàn torí pé láyà anábì sallallahu alaihi wasallam ìtọ́jọmọ́ bẹ́ẹ̀ náà ṣẹlẹ̀ tó jásí pé ní anábì ọ̀ láǹfààní àti mọ̀ pé ọjọ́ yẹn ọjọ́ ọdún ni tó jẹ́ pé ó di ọwọ́ ọ̀rọ̀lẹ́ ìrọ̀lẹ́ ni wọ́n tó rí èèyàn wá sọ fún wọn pé àwọn mọ̀ rọ́ṣù ní alẹ́ àná ànábì sọ fáwọn èèyàn pé kí wọ́n sínú wọ́n tẹ̀sọ́ lọ́jọ́ kejì tó túmọ̀ sí pé wọn ò láǹfààní àti yọ sàkátò lè fitiri ìjọ yẹn àsìkò tó yẹ kí wọ́n kírun sì ti kọjá àmọ́ wọn lọ kírun ìdì yẹn ní ọjọ́ míì tó dìde eléyìí ẹni tí ọmọ pọ́jọ ìdì lọ́jọ́ kan tó wá létí láti yọ rẹ̀ à sọ pé ro ẹ̀san tó yẹ kó dó fún ẹni tó yọ ẹ̀san kátó lè fitiri àníṣe bí kò ní dó fún yóò dó fún rẹ níbẹ̀ torí ilé ilé jama mùsùlùmí kọlọmba subhanahu wa kó fi òdodo mọ̀ wá ní òdodo kó jẹ́ á lè lo ìlànà èyí tí ànábì gbé kalẹ̀ lérí ọ̀rọ̀ zakai adẹ̀ ti sọ fún wa pé ọ̀ràn yẹn ni gbogbo àwa tá à ní kàkún ṣe ká gbìyànjú àti yọnu owó wa pàápàá jùlọ àwa tó ṣe pé a ti ní tí afẹ́jẹ tó lékún ìwọ̀nba tó lékún yẹn á lọ yọ ìwọ̀nba tó lékún yẹn á lọ yọ torí pé tá a bá yọ ìwọ̀nba tó kọ́ra bá yẹ pé ní múdù méjì la bá rí àwa nìkan la fẹ́ yọ fúnra wa múdù mẹ́rin ló yẹ ká yọ fourteen mix àwa àwa rí ten mix ten mix yẹn náà wàá yọ ìwọ̀nba tó ní lágbára nìyẹn torí pé ọlọ́run ọba ní subahana wa ta'ala kò labọ ẹ̀mí kan lọ́rùn ntí ẹ̀mí kọ̀ọ̀kan lágbára rẹ̀ tó dìde lẹ́yìn mùsùlùmí eléyìí ni ìwọ̀nba sókè lórí ọ̀rọ̀ zakatul fitri kọ́lọ̀ mọ́mọ́sá sèmi àti yín ní ẹni eré ọ̀la tóbi ọlọ́run ọba àlá subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. fún allah subhanahu wa ta'ala a kí àwọn mùdírù wa látara àwọn iṣẹ́ bántabanta tí wọ́n ṣe yìí abẹ́ọ́bá dẹ́dá kí mọ́ṣàbà gùn yín lẹ́mìí kí mọ́ṣàbà jẹ́ kí oore yín kí ó máa pọ̀ sí ọ̀la títóbi rẹ̀ àlàyé ní ráńpẹ́ nípa zakatul fitri òun náà ni a ti gbọ́ ni àbí ọba dẹ́dà kó má ṣàjẹ́ kí èyí tí wọ́n wí fún wa yìí kó má ṣàjẹ́ kí ó wúlò fún wa ọlá ti tóbi ọba dẹ́dà ọlá agbára rẹ̀ ọlá la hawla wala quwwata illa billahil aliyyil azim ọpọ́ pàtàkì fún àwọn tí wọ́n gbé ètò yìí lọ́wọ́ tí wọ́n ràn lọ́wọ́ tí ó fi ń dé etí ìgbọ́yín nílé lóko àbí ọba dẹ́dà subhanahu wa ta'ala kí mọ́ṣàbà máa jẹ́ pé wọn nígbà tí wọ́n bá ti ń ní bùkátà kí ọba dẹ́dà kó ṣàánú wọn ọlá títóbi rẹ̀ bákan náà àwa tí a fẹ́ ran ètò yìí lọ́wọ́ tá a fẹ́ kí ó máa tẹ̀síwájú ní ọdún míì ni ìyẹn nínú Ramadan míì àbí ní àwọn ọjọ́ míì náà kí a kọ account number yìí kalẹ̀ láti lè máa sọ owó sí díẹ̀ díẹ̀ ni àbí tí abánilẹ̀ kan náà account name yìí òun náà ni Mad Umar bin Khattab ti account number sì jẹ́ two zero one seven six six six four six six account number lẹ́ẹ̀kan sí two zero one seven six six six four six six tí bank name sì jẹ́ first bank Abi allah subhanahu wa ta'ala kó má ṣàjẹ́ kí ẹnìkankan wa kí aṣọdún ayọ̀ kó má ṣàdá ẹ̀mí ẹnìkankan wa sí kó jẹ́ ká pẹ́ sí orí dáadáa orúkọ ẹ̀mí ọmọ yín ti ń darí ètò náà ni musaddiq bun zakaria bun saad ọmọ adua òun dágbére pé السلام عليكم ورحمة الله وبركاته اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ Ọlọ́run ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí ó madu umaru bunu kọtọ ilé kí ó tó tó gbangba sùn lọ yẹ ilé kí ó madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọn kọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí làwọn ọmọ yóò gbé odidi alukurani sọpọlọ pẹ̀lú ìrọ̀rùn ìlẹ̀kẹ̀ omadu umoru ń fúnni lẹ́kọ̀ọ́ ìdádí ìtìdáyé àti sànàwí ìlẹ̀kẹ̀ wà lọ́jọ́ monday sí ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ìlẹ̀kẹ̀ omadu umoru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven mahadu umoru bunu kọtọ ìlẹ̀kẹ̀ tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba